Yeah. mo fẹ́ kó bá mi wò bóyá nǹkan tí mo lè fún kó èdè. bọ́lá ọkùnrin tó ń gbòòrò ni àbí nǹkan mi wà bẹ́ẹ̀. Eh, eh, eh, jọjọ lọ fi tẹ̀sí tì. mi ò rí iṣẹ́ mi ò lè tẹ̀lé lọ́wọ́ ẹ̀ ìwọ ló mọ ṣòro ayé tó ní tó fi tẹ̀lé married man kiri. ó ń tẹ̀lé married man at least àrọ́kùnrin married single tí wọ́n ń tẹ̀lé dá. kí ló fẹ́ gbọ́ ọ bí mi ò ṣe fún ẹ ṣó nígbà tó kọ ilẹ̀kùnrin tí mo ní kò sáyé ni àwa wítọ̀ yẹn náà wá lórí láyé wá kíkọ́ omi wá sọ fẹ́mi pé ilé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òun ni ẹ̀gbà ẹlẹ́gbà. máa ń lẹ fún ìwé. àtàgò kẹ́yìn àparò nǹkan tó fẹ́ fi tí ẹ̀ gbọ́ ló gbọ́ yẹn wọ́n ṣèṣì mi mọ́ta. lóye èyí ni sàrà mọ́ mi. mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ léwu ló ṣe sàrà. kí ló ṣe é náà ṣé wọ́n kọ́ ẹ níbi tó ti ń bọ̀ òun lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí mi ò níyàn ni mo ṣe máa ṣe ń ṣòkè ọkọ tí mo máa ṣe ń tọ́jú ọkọ láti ibi oúnjẹ débi ìkejì débi yàrá kẹta tí mo máa kọnu ìfẹ́ sí mi ṣé mi ni kí wọ́n lọ dẹnu ìfẹ́ kọ bọ́lájì ni. sórí ìgbà táwa bẹ̀rẹ̀ sí gbé kiri ilé yẹ̀mí wò táà ń gbé dùgbàdùgbà lọ sórí òkè lọ sórí ìpẹ̀tẹ́lẹ̀ ìgbà ìlànà tó mọ̀ pé there is fire on the mountain as regards our issue. my heart belong to you you know stop wasting my time torí o di dandan kó fẹ́ mi i know ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n mo i know you know i love you.